báàbù tí a bẹ̀rẹ̀ ní òní báàbù 174 báàbù ma yẹ kúrò ìdá anọ́dọ̀rọ̀ munzilan báàbù tí ẹ bá sọ̀kalẹ̀ sí ibùsọ̀kan ọ̀rítọ́rọ̀ wọ́wá débi tọ́ lọ àbí ojú ọ̀nà wá dúó àdúrà tó yẹ kí èèyàn ṣe ìpìlẹ̀ gbogbo nǹkan ló tẹ́kì ẹ̀ ó lè yí wá sọ̀kalẹ̀ ibùsọ̀kan ọjọ́ ẹkẹ́ wọn wí 1982 عن حولة بنت الحكيم رضي الله عنها الذي يتعو بالمنبر دور الأرض عن حولة بنت حكيم رضي الله عنها لينا رضع ما صفواني باكي أوقب باوني وما جه الذي يقول باكي أولا لفعك أوقب قوري أوقب بابي عن حولة بنت حكيم رضي الله عنها قالت سميت رسول الله صلى الله عليه وسلم يقول ثم بعد حولة مع حكيم رضي الله عنها قل مقبا تجي شلوم ما تبايك من من من نزل منزلة منزلا انت بقى سقر ثم قال ثم أسألوا أعوذ بكلمة الله تامة من شر ما خلق مستدي الله مستدي الله با مستدي الله با تقبلوا تقبي كون بأبرون تودا لم يدروا شيئا حتى يرتحل من منزله ذلك أبروك ونسى لسيتي بيقول عايز بوتن سوق على سيتي أو دي وادي بكذا سوق على سيتي أول ما تبي بعد دا كل جوانا ني أبي أدوسي ككني واني اعوذ بكلمة الله التامة من شر ما خلق اعوذ ابوكم ابوك من يكون به ان شاء الله باين ودي حتى يرتعد من منزله ذاك ابوك من ثلاثين يكون به رواه مسلم امام مسلم وبعد سواه وعن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا سافر فأقبل الليل قال قال عبد الله بن عمر رضي الله عنهما قل يجي صلى الله عليه وسلم جد بعضين ياكو كلا يبان سوبو يا أرض ربي وربك الله إيوانا تعمل تهلو ولو بطني ميتني وانا ناني ولو بعلاه أعوذ بالله من شرك وشر ما فيك من شرك وشر ما فيك أعوذ بالله من شرك وشر ما فيك الله مصادي الله با كوم بيابرو ولي أسيابرو ولي نوره وشر ما خلق فيك أتابرو دمه وشر ما يدب عليه أبرتوني دوريه وأعوذك من شر أسده

هو الأسود قلوا أسود لي شاق في النوم مني كده جوني وقال خطابي وساكن البلد إنما خطابي يقول ساكن البلد أي الجن بارتوناني هم الجن الذين هم سكان اللي عندهم قدوا له وقال والبلد من الأرض بني اللي هنا هو أنه لنين ما كان معه الأيوان عبيد يقول بيتاوان nǹkan ya ẹranko máa sùn sí inú máa dámi rẹ̀ sùn ẹkùn fi í bìnà àá ọmọ náà ní kọ́lá bí ó sì lé ń bẹ̀ bí ó sì gẹ̀tọ́ kọ́ ń bẹ̀ kára ìfọ̀yà àtẹ́lẹ̀ àna mùràdó bil walid àgbà pé ń dá ọgbà lérò pẹ̀lú jí wọn ni ìbìlẹ́sù wọn náà ni ìbìlẹ́sù ọ̀gá wọn wọn máa wálà dé àti tó bí lẹ́nu ṣẹ̀yà tí ìlànà wọn ṣe ìtọ́ wọn mẹ́ta làwọn bí aburú wọn ṣàyàtí iná gbé ṣàyàtí nílò fún ìgbà àwọn náà pàmá ìbìlísù òun ọ̀gá gbogbo wọn ìbìlísù òun gan ni ọ̀gá ṣàyàtí ìnà ọmọ rẹ̀ ni òun náà máa jẹ́ ṣètọ́n àwọn òun yóò máa jẹ́ ṣètọ́n nìkan tí wá ń ṣàyàtí ọjọ́mù ṣètọ́n ni ó di wà ó di báàbù 175 báàbù ìsìn báàbù àdílù musafir rujuu ila إذا قضى حجته باب سنن انتبار الرجل قل يا لك ولا صدع ويبيه نيما وبعد بيا بكاتا تبالو بي تبالو أتراب وبعد بيتين بيت بعد بكاتا يكريكا ويكتين أي تقال على بيتاتي وأوذيين باب استباب تعديل المسافر رجوع إلى أهله باب ذلك السنن كيرم يجو قلت قال الله يباوي يارك إذا قضى حاجته وصوت قريب بكاتة بابا عددنا عن الاتفاق عن أبي هريرة رضي الله عنه انظر سنة أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يقول السفر قطعة من العذاب يميادو يكفيك أنه يعني يمنع أهلكم طعامكم يجي قد يرود جلي وشرابه kò ní yẹ́gẹ́ orúgbó tí ó mú ń lé wà náà ma irú tó sùn ní kọ́lọ̀ máa sùn fàyíza kádà àdúkùn na àbátàhù kẹ́lẹ̀ kí máa jọ pàdé bùkátà fi ní sáfà lórí ìrìnàjò rẹ̀ tó yọ ajé ilẹ̀ àhàlì kó ní kó ní kọ́lá ti máa lọ sílé kíákíá muttafaqo na àbátàhù ay maqsudahu ìtúbalọ̀ ìtúbalọ̀ ló di wà bùkátà rẹ̀ báàbù 176 wa alaikum salaam àǹtí. جميعا بيا جميعا عذاب الله يجب السفر كتر من العذاب بيتي من بيتي مزيوين àwọn èèyàn rẹ̀ láti kó mú ojú àwọn àníṣe lọ́yìn ọdún kan àti rí ojú ààrẹ ní ìṣẹ́lẹ́dúkẹ̀ lórí láyé nìṣẹ́ ojú ara ìjọ sí ọdún kèlú ní sallallahu alayhi wa sallam ìwọ́sọ fún mi pé ìwọ́sọ fún mi pé wọ́n mú bọ̀ wà àwọn ìwọ́ akọ́nù àtàbà rẹ̀ àwọn tó fẹ́ fún ọkàn wọ́n wà ń bẹ̀ ọdún kèlú ní kẹlẹ̀ àwọn ìyẹ́kà tí wọ́n di gbígbàǹgbà rẹ̀ kùn ẹ̀kọ́ tó ibẹ̀ ẹ̀jẹ̀ ààrẹ yẹ́ وصلوا بعد يقول بي بي بي بي بي ده عاطوا برهانكم من كنتم صادقين وما دي وعلا قل له دي يعني تي وصلوا فاتوا غوري لن يدمي وعا يبدي الغوري الروميني انتو في الدعاء قلوا داعي يعني قلوا mo sọ fún pé Quran hussein fọ́tò ọlọ́ọ̀bà ọmọdé àfúrẹ́jì ó ní àmì ẹ̀sọ̀rọ̀ kan ní 1997 nigeria Zaria ẹlẹ́wà nù al-Islam fi Nigeria mo wò síra yẹn mi ò rí ń bẹ̀ mo ní ẹ̀wò dáadáa ni níbi ọ̀kàrà yẹn kó lè nǹkan kún nga ara mi mọ̀ ń kàn wà kankan ni mọ̀ kàn wà kankan mo kàrí síra náà ah, síra báyìí ní olùbá rí sí ibi bẹ̀ tí sí adam sọ pé wàlá ibà fi yọrọ bá síwá ànàbì nà hóm kàbí ní nà sára لا قديم وقريب mo ti fotokọ́pì ẹ̀rọ mo ti rẹ̀ mú fóònù mú láti ẹ̀mọ́ yìí 1997 ní ti di ní ọmọ bọ̀ ọmọ bọ̀ ọmọ bọ̀ kọ́ ọmọ bọ̀ ni àni àìsàfàrà ẹ̀fẹ́ àkàsàfàrà أما صفوه الآرية عكير اللي فيه سو كت أدمن العذاب عليك لأجيه باب قل 176 باب استباب القدوم على أهله نهارا وكريهتها في الليل بغير حاجة باب قل يبقى تفابه قد قال لبقى يديه اللوصة كما وللوه àfẹ́ kí èèyàn lórí àfẹ́ kó ju kàkà bẹ́ẹ̀ lókun tí bá ń tíráwò ẹgbẹ̀rún láti dé lójú gbọgbọ́n ni ẹ má dé ní òru gàjọ́ àrídì nine hundred and fifty eighty five عن جابر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إذا طال أحدكم وغيب فلا اتفنع له ليلة tí ẹ bá ń rìn àtúbá pẹ́ lórí ìrìnàjò yẹn sọ kó sùn káwọ́sù méjì kó mọ̀ wọlé wá bá wọn ẹ̀bí rẹ̀ ní òru ó di gbangba ọ̀sán ní kó wọlé wá bá wọn ó di fèrè wá ní àmàrà sílẹ̀ ń kára náà àyìn tó bá kó rájòló ara ó lẹ́yìnlá òbídì sílẹ̀ ó kọ̀ fún wa láti kí ẹ máa kalẹ̀kùn máwọn ẹbí ẹ̀ lóru lóru ló tẹ́fà kó alẹ́ yìí àwọn fámìlì ẹ̀ tó bá pẹ́ yìí ẹ̀ máa kàn lọ kánú alọ́lé ẹ̀rọ ní ọjọ́ kejì kẹta lè kùsà burú mbẹ̀ wallahu ta'ala alam báwo bẹ́ẹ̀ni onáà ni wọ́n fi rí wáyà nílé bàbá mi كان كان الرسول صلى الله عليه وسلم لا يترك أهله ليلة وكان يأتي إن غدوة أو عشية نتفق عليه انظر سيدنا أنس رضي الله عنه قل شرابا كي ولي وابا ويبي لوله بين يوابا واني عرو أبي ميوسا أبي رولي بخاري أي طرق أي مجيء بالليل قل يابا باب 177 باب ما يقول إذا رجع وإذا رأى بلدته باب فيه باب شعب تبادي àti tó bá rí ìlú sínú ìlú rẹ̀ ó jẹ́ yìí àdísà báàbù kí ni fi àdísì ibn Umar radiyallahu anhu as-sabiq في باب التكبير مسافر إذا صعد فنايع أنه ناني يعني حديثي عبد الله بن عمر تأكد عسواجه تلين بمسافر بانقوكي تمانقوكي كما في الله أكبر فنايع حين حودي وعن عرضنا أرام عيتي سونا وعن أنس رضي الله عنه قال أقبلنا مع النبي صلى الله عليه وسلم حتى إذا قلنا بظاهر المدينة ظاهر المدينة قال عائبون تائبون عابدون لربنا حامدون ولم يزل يقول ذلك حتى قدمنا المدينة رواء مسلم ثم بعد سيدنا أنس رضي الله عنه أني عد أن ذكر النبي صلى الله عليه وسلم حتى إذا قلنا بزهر المدينة tàbí dé gbangba ìlú Madina kọ́ọ̀lá nígbà pé a ìbùn àdáríjò ta ìbùn àjẹ́ tó túbá ábìdún ẹ̀rù ọlọ́ọ̀bà là ń jẹ́ lè rabbina àmìdún ọlọ́ọ̀bà wà ládúpẹ́ fún ọ̀làmẹ́sàrí ya kóòlù gáàrí kí pé ma wí ìkòlíbò wọ́n ma wí باب استباب البداية بقادم المسجد بالمسجد الذي في جواره وصلاة فيه ركعتين باب السنن tí ẹ bá darí ẹgbẹ̀rin àjò kọ́kọ́ wọ mẹ́sàásí lọ́nà tó wà ní àdúgbò rẹ̀ kó lè yẹn náfíìlà méjì kó tó wọlé lọ olùmúdà sí wọn fún ọ náà bá نعم عن كعب مالك رضي الله عنه تراجع ثابين كعب مالك من انا أنت كعب مالك أنت بدم جاه نعم أنا نسي Yeah, sure. àdìgẹ́tì ìgbà tó ní sàbí ti bá wọn lọ́sọ̀lẹ̀ ogun Tabuk ó di wà tura ló so tọrọ tó lọ́ fi yọ ní sọ̀rọ̀ náà ní sàbí ti wà náà lọ́ba. عن كعب بن مالك رضي الله عنه أبي أن رسول الله كان إذا قدم من سفر بدأ بالمسجد ورقى فيه ركعتين متفق عليه ní kọ́ sí na malik káàbìn malik olùbí ba tó bá jọ àjọ adarí ní àjò yóò kọ́ máa sílọ a yóò àwọn yàrá káà méjì ló tẹ́fà kọ́ rẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ náà ní sọ náà bí láti bí láti ya excuse wa. ọ excuse wa nígbà tí wọn tó yá Rasulullah tí a kíwájú ọba bayi wà nínú ọba yìí èmi náà bá máa ti gbà wí àmọ́ àwọn láì kò sí débi mi lọ́dún ìgbà tí mo ni amma hadha faqad sadaqa amma àtẹ́rẹ́lẹ́ yóò àwọn èèyàn lè bá àwọn èèyàn lè inú amúrú ẹ̀sìn rẹ̀ ayẹ̀ nìsan sílẹ̀ bóò ní sí ń ṣẹlẹ̀ báyìí ti wá nínú àwọn jáde mọ́ láti àwọn yorùbá pé kí ní kí ìrọ̀rọ̀ sótọ́ ìwọ́n náà wà nìkan wí ẹ̀rọ nìkan ní ilẹ̀ olóòdò ìwọ́n nìkan ìwọ́n náà bá wà nìkan wí ó ní wọ́n dẹ̀ kó Ọrọ bụ owó àbíkí ń padà lọ lórí alẹ́ ìṣẹ̀lẹ̀ omi wọn á bèèrè pé ẹlẹ́kùn ara ọ wọn fẹ́ràn sí ní ati rárá àti ìlẹ́ẹ̀lì wọn làwọn méjèèjì ní àgbàlagbà àwọn méjèèjì òun àtúbà gbogbo àwọn ohun àtúndẹ́mọ́ ni jama òun ó dúkú sí àwọn ìbísí bàbá lẹ́yìn àdébísí bàbá lòdì àdébísí bàbá lòdì sàlámù alaykum wa rahmatullah sàlámù alaykum wa rahmatullah allahumma anta salam wa minka salam تبارك يقول أستغفر الله أستغفر الله عبيد اللهم أنت السلام يا قدسي الله قدس النبي صلى الله عليه وسلم النبي فلانك ذاك رسول الله قولي دواء تبع قدسين هو عليه الملك عندنا قد يداني òun sàgbàgbò báyìí wọ́n bá báyìí fún forty good days lẹ́yìn ìgbà àwọn tó ẹ̀yìn ìyàwó rẹ̀ nínú ìgbọ̀rọ̀ bá sọ̀rọ̀ mọ́ bí ẹ̀mà dé àwọn àwọn ìyàwó nìkan ló kù pẹ̀lú ẹ̀ ìyàwó rẹ̀ mọ́ lọlé gbogbo àwọn ìyàwó àlọ́lé wọn hilal àti ìbẹ̀rẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n àwọn èèyàn ọjọ́ kòtò kò tẹ́sí mọ̀dá máa ń jẹ fún wọn wọ́n ní ìwọ ọ̀rọ̀ malik náà wọ́n náà káàbù wọ́n lọ fún ìyàwó lórí oníhàrá wọn lóhun ìṣẹ́ wọn àgbàlagbà ń tòun ọmọ náà dá ní ìyàwó làwọn christians wà yẹn agbọ́n sí ọ̀rẹ́ rẹ̀ fojú rẹ̀ rí wọ́n àgbà wa yìí wọ́rọ̀ wa نعم وتجي موني ابي اورو موني نعم 179 أبي باب تحريم سفر المرأة الواضحة باب كي حرام ni kóbìnrin dárin ìyàjò fún ààrẹ lónìkan kóbìnrin dárin ìyàjò lónìkan حرام ni أنا أبي رجل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وسمع أبي رجل رضي الله عنه لا يحل لمرأة تؤمن بالله واليوم الآخر تسافر مصير اليوم وليلة إلا ما أزيل محرم محرم محرم عليها مؤتفق عليه إما سيدنا أبي هريرة رضي الله عنه قال رسول الله لا يحل لمرأة قطفوا بركة تؤمن بالله واليوم الآخر تقبل الله جميع القيامة تسافر مسيرة الليلة اليوم والليكون يعجو في الفاوع يعني أروكاتي وثقعت أروكا كفر من يعجو إلا ما عزي محرم أتكوى إلي ورباء قلوه عليها متعمار يعبوه أقوال عبيرك متفق عليه وهذا تفضل بالي سواه وعن ابن عباس رضي الله عنه irú ìrìn àjò wọ́n pè ní ìrìn àjò lọ́jọ́ ìgbà lọ sí Kánò à ní pé ìrìn àjò 24 hours tàbí 24 hours tó díye tí wọ́n pè wá ní ẹni tí ó wà jẹ́ mọ́hàrùn ọmọ rẹ̀ wà ń bẹ̀ ọmọ ìlàjá rẹ̀ bàbá rẹ̀ wà ń bẹ̀ kò sábúrú ó ọlọ́run àwọn èèyàn ọkọ rẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ ìwọ̀ rẹ̀ ọbẹ̀ lẹ́yìn àyà àfíjá ń pé ìrìn àjò alọ́ àtàbáyán kò tó òru kan àti ọ̀sánà ọlùfẹ́ ó lè bọ́ ń bẹ̀ àmọ́ kúnlẹ̀ yìí ọlọ́jọ́ lè bá ń bẹ̀ bí ọkọ rẹ̀ rẹ̀ rẹ̀ àwọn afábàdé wípé káàkiri ìyàwó ẹ̀ sáwọn ní ọwá gbìyànjú sí airport ní airport lọ́hùn ọmọ rẹ̀ wà pàdé rẹ̀ ní ìbáyìí ìwọ ọkọ̀ ló ti lọ sí airport ẹ̀kú ti wà sí ìbàbí wọ́n ní kò save náà ọwọ́ pàtó wà ní plane ẹni ti kàlàfù ní àbùmọ̀jẹ́gẹ́ bí kan wọ́n lè àìjá kékeré àríwẹ̀ ẹ̀kọ́ ni pínyẹ̀ lè di fọ́ọ̀tù kọ́líkọ́lí bá ti lómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ ọmọdé àbọ̀ ẹ̀bù wa ni kó fún ẹsẹ̀ wa jùwọ́ ọlọ́wà wọ́n á rí kí mo sẹ́rà ń tẹ̀lé ìrìn àjò orúkà ọ̀sánkà àti orúkà ní nígbà tẹ̀lé tó yà nígbà tẹ̀lé nígbà tẹ̀lé kò tó nǹkan tó tẹ̀lé. kí máa lọ bọ̀gí ni. Ìlọrin láti lẹ̀. ọba hmm, àmọ́ nìsín kọ́. kò tó nǹkan náà tó tẹ̀lé. tó ó ṣègùn ni ó ṣègùn ni ó ní gbogbo ògbà ẹ máa wà sùkútẹ́ wà lọ́rọ̀ ẹ bá mu ẹ gbígbà tí wọ́n wí ìrìn àjò orúkọ ọ̀sẹ̀ kò ní kó láì kò sí mọ́tò kò sí kúrò kúrò yẹn kan ó di so àgbẹ̀bẹ̀ àjọ ohun tí ó sì mọ́tò bí ó ní sí o tí wọ́n bá kò sí mú lẹ́gbà bí ṣùgbọ́ bí wà wallahu ta'ala kọ̀bá mú tó gbé kí wà ṣùtúwà lọ nǹkan olórí àjò náà ni àti láyé pé ó ní àwọn ọmọ lọ́hùn ó di mọ́nà pínú pléènì yẹn gan àwọn afáàtọ̀ ọ̀rùn pa rẹ̀ kápẹ́ àníyàn fẹ́ tẹ̀lé àti sí ní tòtò ibi tí 2 hours ni ṣe ọwọ́ ọgbà tó wà lọ́wà ó rí wa àti ẹgbẹ́ gbígbà gbígbà lọ yẹn o àbúrò rẹ̀ wà ń bẹ bàbá rẹ̀ wà ń bẹ ọmọ rẹ̀ wà ń bẹ o di yé ló tó bọ́kọ̀ mẹ́ di yé yìí nìyí lẹ́yìn náà bí nǹkan náà Saudi Arabia wọ́n dáwọn padà Sudan lọ́dí ẹkùn dáwọn padà Ethiopia wọ́n dáwọn padà tọ́ ọdún gbáyé kí náà bẹ̀rẹ̀ mẹ́lìtẹ́tẹ́ mẹ́lìtẹ́tẹ́ ìgbàmọ́ pàdé àárẹ̀ ń báyẹ̀ ọlọ́ọ̀bá kó sàánà wa ní ọmọ wọn sọ bọ̀tún wọ́n dáwọn padà síbẹ̀ àwọn máa mi náà wọ́n lọ lọ́dún kan wọ́n dáwọn padà sí Sudan tí a gbọ́dẹ̀ wọ́n dẹ̀ ti fún wọn lóúnjẹ Sudan yẹn kó tó tó wá gbéra wọ́n wà lọ́bìsì àwọn padà ìgbà àwọn ìlú gbogbo Nàìjíríà ọ̀ àwọn tí wọ́n pẹ́ hmm. àwọn ṣe ìgbà ìrọ̀ ayọ̀ ìrọ̀ ìdájọ́ ti àwọn tó kà ní ẹ̀pọ̀ tí ọdún tí wọ́n dídà ó dáwọn padà wọ́n ní àníṣòro tuntun ọba pàpùpà tí wọ́n gbé ipò títọ́ kẹ́mí bẹ́ẹ̀ táwọn èèyàn bá gbé ipò títọ́ kẹ́mí bẹ́ẹ̀ wọ́n á rí bí bí ọ̀rọ̀ tó dẹ́kọ̀ ní pé ìlú rèé kó yẹ ní ìjọ ní ìlé. àmọ́ nọ́málì. nọ́málì ní ọ̀la ìpè ọ̀la tí ń ṣẹlẹ̀ ìjà ìdíje ìkàkúnlẹ̀ ní aago mẹ́fà àárọ̀ káàárọ̀ fẹ̀ẹ́ làwọ̀ àdé ìlọrin after eleven làwọ̀ ní. Hmm. tó lè ní máa wà ń bẹ̀ tàbí kí wọ́n lè lọ break down. ìlú mi pé èyí tó fi dàbí ní pé kí ẹ fi máa tẹ̀lé àbí tí àwọn Yorùbá fẹ́ sàgbára ẹ bá wà tí ìbá ti tó jẹ́ ìpọ́tàǹtì tí ilé ìwọ̀ ló tẹ̀lé ní ìdílé àjò. bẹ́ẹ̀ni níbi ìdílé àjò náà ni. bẹ́ẹ̀ni ẹnì kan béèrè ipa ọmọdé olóhùn gan wá ẹgbẹ́ ìdábòbò gan ọmọ ìsinmi àpáàlẹ́ ìwọ̀n gan olùyà àtẹ́rù ìlà ìgbàlódé sọ pé eléyìí ó wà ní àjẹ ó lè sì sí bẹ́ẹ̀ irú ìrìnàjò àwọn yóò tẹ̀lé sí wa bẹ́ẹ̀ lórí ìrìnàjò ara yìí àwọn pẹ̀lú àwọn Usman dájọ lọ níjọ́ àwọn tó wá dé bá afẹ́ wọ tí wọ́n bàjẹ́ wọ́n wá gbọ́kọ̀ bí nǹkan ní Kaduna wọ́n ti kọ̀ yẹn nígbà wọ́n ti táyà ń nígbà tí ó fi dé mọ́kọ́ ilẹ̀ ti sún mọ́kọ́ ni wọ́n sùn jẹ́ kẹ́yìn Muharram. Muharram. Muharram. mistake ni àwọn kankan bẹ̀rẹ̀ pé a máa take into consideration àwọn afáà ni ìnà ṣẹ̀rí àtà tagayyar bil ahwal wa makan wa zaman ìdájọ́ ṣẹ̀ríà ìmá change pẹ̀lú ahwal sí sí àwọn èèyàn wa zaman àtàsìkò wa makan àtàyè ó di na ìdájọ́ tí yóò ṣe irú àyè yìí nìsí kí ìbá dé gbangba ìgbésí tó bá ń fi gbangba rẹ̀ ó tó lọ sọ àmọ́ wàhálà àwọn òní gbọ́ ó di ìdájọ́ tó kan fún gbọ́ wọ́n á gbé ah sadaqa rasul wọ́n á rí gbogbo àwọn ìbúlé kò tó obìnrin kan pé lọ́wọ́ ìjáàbù sọ́nà bí ọ̀rọ̀ yẹn wọ́n lọ́kọ̀ báyìí fún mi mo mọ́ bí ọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ tí mo sọ mọ́ra fi ń fi ẹ̀sọ́ sọ̀rọ̀ yìí o wọ́n náà wà lórí bíjì báyìí lókè tí bá ti wù ìbú sí ènìyàn lóòótọ́ tí ì bá sọ abẹ́rẹ́ orí èyàn ní bọ̀dí kò ní bọ́ sílẹ̀ rẹ̀ ìjà òun yẹn máa pọ̀ ní àwọn ibi wà so wọ́n fi á ah, ẹwọ ayé mọ́ yìí èyíkẹ́ lọ́wọ́ hijab irú bẹ́ẹ̀ kọ́ rẹ̀ hijab tó máa lọ pé hijab rẹ̀ yí ọ̀dà olú ọmọ tó ṣe ọgáni ọgáni ó di àwọn irú ààyè ìdájọ́ tó ṣe fẹ́ sí wọ ìjáàmù kàmínà ìran ìdájọ́ tó ṣe fẹ́ sí wọ ìjáàmù kàdọ́kọ́ ló ṣe fẹ́ sí wà ń kánù torí ìjáàmù yíò ń kàmínà ìjù kámù lọ kọ́nà Sókótó ó ti yẹrí bó ṣe bó ṣe lọ nìyẹn jàpátá jàpátá náà wa ní Sheikh Suleiman ọ̀tọ́ mílíọ̀nù ẹ̀nù nígbà tó lọ ó dé wálẹ̀ yọ wà lọ sí Zamfara wà ní sami'tu shari'ata fi Zamfara wa ra'aytu shari'a fi Kaduna olóhùn gbogbo wọn ṣe ṣẹ̀ríà ní Zamfara àmọ́ òrí ṣẹ̀ríà bẹ́ẹ̀ àwọn tó ń dé Kaduna òrí ṣẹ̀ríà àwọn obìnrin mahajuba wọ́n wọ ìjáàb wọ́n wọ nìkọ́ọ̀bù obìnrin lọ bẹ́ẹ̀ ìlórígbògbò ní ó ṣe lọ nìyẹn ó ní mo máa mú máa jẹ́rọ̀ rẹ̀ ajọ́jọ́ mẹ́rin lágbẹ́gbẹ́ sọ̀rọ̀ yẹn lẹ́jì tí wákọ̀ lógún ajọ́ yẹn ó ní sheikh suleiman ra'ayt ó ní sami'tu sharia عن ابن عباس رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ń wọ́n fi ní abdullahi ma abbas radiyallahu anhuma ó ní mọ̀ gbọ́ tó jí ṣẹ́rọ̀ sílá masu báyìí pé láyé alúwádìí rajulun bí mar'atun illa wa máa zo maharam ẹni kan gbọ́rọ̀ bá dáwà ọkùnrin kan gbọ́rọ̀ dáwà pẹ̀lú obìnrin kan ó ní àyàṣíwá pé iléèwọ̀ obìnrin wà pẹ̀lú ẹ̀ wọ́n látò sáfẹ́ mar'atun illa máa zil maharam obìnrin gbọ́rọ̀ rìnrìn àjò àti pẹ̀lú iléèwọ̀ rẹ̀ فقال له رجل وقال يا رسول الله وجنوا إن امرأتي خرج بالحاجة يعود بجنة في الانتهاج يعود في الانتهاج وإني اكتتبت في قدرة كذا مين فوق ولا في وجوه باي باي باي قال انسان يعلم البراء وهج ما امرات كل انتهاج كل ما يعوري متفق عليك ojú ogun yẹn bẹ̀rẹ̀ lọ lè ṣe àwọn àti pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní wà ọlọ́mọsá sọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bá sánú wa lọ́ọ̀bá ọlá kùránù karim ọlá aláìlàlá subhanaka allahumma bi nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk abo fi kitab al-fadail